ẹni bá wọlé kẹ fún mi ẹ lè fún mi kò ṣe nǹkan so mi ìfẹ́ dárúkọ ìyàwó èrè yẹn olórí burúkú bẹ́ẹ̀ ni olórí burúkú ìyá ìwé tó pe rẹ̀ ní olùṣẹ́ sábọ́ọ̀dù mo fẹ́ fi wọ̀nyí sìn ni o òun flag page mi ọjọ́ tó bá ti lọ ṣe nǹkan kan bóyá wọ́n restrict page for one thing or the other then ó máa ma flag page mi mo fẹ́ ka sáàmù fún yín lónìí o oṣù ti fẹ́ parí oṣù February gbogbo nǹkan pátápátá ṣòǹgbọ́ ni ẹ sábọ̀dù ṣe fún mi ní orí bíbáyìí mo wá sórí social media wọ́n gbé Esabod lọ sílẹ̀ jà nígbà tí wọ́n jà mí lólè Esabod support gbogbo wọn ó support gbogbo àwọn tó jà mí lólè pátápátá gbogbo èyí tẹ́ ń support Esabod tẹ́ bímọ lónìí ẹ máa gbọ́mọ sí ẹ máa ṣòfò ọmọ ọmọ ò ní pẹ́ sí lọ́jọ́ lọ́wọ́ alẹ́ o bí Esabod ṣe ń ba ayé àwọn ènìyàn jẹ́ ayé ọmọ yín ò ní tòrò kò ní gbádùn fún yín owó tẹ́ bá kójọ lórí social media ìṣọ̀lẹ́ máa fi wò pósílẹ̀ máa fi rà Esabod kò ní yẹ kò ní gbádùn ò ní jèrè ọmọ o ní tẹ́gbẹ́ ọkùnrin ò ní balẹ̀ ní òní to terrorist ni ẹ gbogbo ẹnikẹ́ni to bá ń support ẹ nílé lóko any man or woman in Nigeria in, in any way in the world supporting you for the evil you are doing all those people the Lord will destroy them Ọlọ́run máa bínú sí wọn pastor to bá tó bá support ẹ because I know that some pastor because ní ìgbà tí mo ń sọ̀rọ̀ àánú òjò náà eh. Kilo lorúkọ family ẹ tó fẹ́ tó jẹ́ àánú òjò girlfriend àánú òjò you know they they you know ọdún olórí burúkú ni gbogbo yín you supporting them àwọn wèrè kan tó wá láti ṣọ́ọ̀ṣì àánú òjò wọ́n wà ní dublin bẹ́yẹn olórí burúkú ni gbogbo yín ṣó ń gbọ́ Esabod kò ní dáa fún ẹ ikú burúkú ló máa pa ẹ́ ò ní jèrè gbogbo tó ń to yẹn tó fẹ́ káwọn èèyàn máa yìn ẹ́ ọmọ ẹ tó sọnù yẹn milk máa sọnù mọ́ ẹ lọ́wọ́ gbogbo àwọn alábàá ayé tó support ẹ ọ̀run máa já wọn bọ́ gbogbo àwọn tó ń fún ẹ lọ́wọ́ ikú ọmọ máa ikú wọ́n máa gbọ́mọ sí ìṣẹ̀lẹ̀ burúkú sábà máa máa ṣẹ̀ sí wọn gbogbo àwọn tó ń fọ́lẹ̀ lórí social media tí wọ́n support ẹ fọ iṣẹ́ burúkú tó ń ṣe yẹn gbogbo wọn pátá wọn ní kíje tó bá jẹ́ pé irọ́ ni mo pamọ́ ẹ àbí wọ́n ná ó ń ṣèkà tó bá jẹ́ irọ́ ni wọ́n máa kíje o ṣùgbọ́n tó yẹ pé kì í ṣe irọ́ ni mo pamọ́ ẹ gbogbo àwọn tó ń support ẹ tó ń fún ẹ ní ẹgbò yẹn wọn ò ní kíje àwọn tó ń pọ́n ẹlẹ́ wọn ò ní kíje àwọn tó ń pọ́n ẹlẹ́ wọn ò ní kíje àwọn tó ń pọ́n ẹlẹ́ wọn ò ní kíje àwọn tó ń tẹ̀lé ẹ wọn ò ní kíje àwọn ọmọ ẹwẹ́ wọn ò ní kíje mọ́ o bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà pọ́ fún mi ní kíní yẹn mo fẹ́ fi wọ̀n mo fẹ́ fi wọ̀n ẹ́ ṣé orí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní Canada àwọn àṣẹ pé kọ́ máa kọ́ máa respect old old person ṣé old person ṣé ojú mi lọ ní ojú mi lọ pẹ̀lú six years pẹ̀lú gbogbo ọjọ́ orí tó fi kún ọjọ́ orí ẹ̀kìtẹ́ ṣọjọ́ ni mò ń sọ fún ẹ̀sìn ẹ sábà jẹ́ kó rí ìyá ẹ̀kọ́ pé ikú burúkú máa pa ẹ́ o mo ń sọ fún ẹ o kúkú ọ̀rọ̀ èmi ò kì ṣe àwọn tó máa ń ṣe fún o èyí tó ṣe lọ́rọ̀ mi ti tó gbogbo nǹkan I left everything I let go of everything leave me alone ẹ sábà terrorist any man or woman anybody in power supporting U.S. Sabbath. The person, the Lord will destroy their throne. The Lord will destroy their power. The Lord will destroy their finance. The Lord will destroy their economy. The Lord will destroy their children. Any man or woman supporting U.S. Sabbath. If I lie against you, let God know, let this prayer not be answered. But if I don't lie against you, the Lord will destroy you beyond your e, expectation. You are a terrorist for real. Esabod, you are a terrorist. And but you are a terrorist. And anybody supporting your terrorism, the Lord will destroy all of you. The Almighty God will destroy all of you. Gbogbo àwọn ènìyàn, àwọn ọmọọṣẹ́ rẹ, gbogbo àwọn blogger ẹ tó ń lò láti máa bí bá tèèyàn jẹ́, ẹ ò ní díje. Bẹ́ẹ̀ ni mo rí. Bí èyí tó ń pè ní kí lórúkọ ẹ̀, yárí abọ́ oṣù kàdàbàyà. Ọmọ tó kú lẹ́yìn ẹni jọ́sí tán ló rébọ́. Bí gbogbo ń ṣe máa máa rébọ́ nìyẹn. Akíwùmí akéwùmí rẹ́bọ́ lẹ́yìn ẹ ẹ má máa rẹ́bọ́ ni gbogbo àwọn tó ń blọ́ọ̀gì fún ẹ láti máa bá tàwọn èèyàn jẹ́ ẹ máa rẹ́bọ́ ẹ ní dàgbà ikú ọ̀rọ̀ lẹ máa kú gbogbo àwọn tó ń tẹ́rí sábẹ́ ẹ tí wọ́n ń fún ẹ lọ́wọ́ tí wọ́n ń sọ̀pọ̀tì ẹ tí wọ́n ń pọ̀ ẹ lẹ́ ikú ọmọ o kò wọlé yín bẹ́ẹ̀ ló máa rí gbogbo ilẹ̀ máa gbọ́mọ sí ẹ máa dájọ́ kọ ọmọ ẹ máa ṣòfò ọmọ oníbùrúkú ló máa ṣe yín bẹ́ẹ̀ ló máa rí kò ní padà in Jesus name okay, I can go there also. Bá mo don't nbí tó send me. I want to show you guys something. Esabod, ó ti ń ṣe ó ti ṣe ti pẹ́. Sọ go, woman wọ́n máa ní wọ́n máa ní àgbà blogger. Ìyálàyà ẹ̀ Mark Suba la pè lẹ́ẹ̀kan. Òun ni mo pè the owner the creator of Facebook you are not the creator of Facebook abọ́dẹ̀rìn yálà ìyá bàbá là bàbá ẹ̀ gàmbó tó ló bẹ kọ́ ló ní Facebook ó yá wèrè ní kò ní dáa gbogbo àwọn ọmọ tó ń tẹ̀lé ẹ kò ní dáa fáwọn ìyá tó ń tẹ̀lé ẹ kò ní dáa fáwọn àwọn ọkùnrin tó ń tẹ̀lé ẹ gbogbo ọmọ pátá wọn máa dájọ kú ọmọ ìtẹ́ ìfẹ́ ló máa ṣẹlẹ̀ sí yín ọ̀run máa balẹ̀ yín jẹ́ olórí terrorist is not on Facebook ìyálà ye. you are not the owner of Facebook esabod you are not the owner of Facebook. I did a chat yesterday. I called Bimpe Alashadura. I call attention of Bimpe Alashadura. Bimpe Alashadura never come to flag my show. Never come to flag my, my page. When somebody you can open your dirty mouth. You thief, you evil. That you blackmail people. That you destroy people. That some country also sponsoring you to be instigating fight and killing Nigeria. Kò ní dá fún ẹ. Àwọn pásọ̀ tó support ẹ, my máa kọ̀ wọ́n máa gbọ́mọ sí i ilé wọn máa dàrú ayé wọn máa dàrú ìjọ máa jóná ọdún máa wó wọn palẹ̀ ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó ń sọ̀bọ̀ tẹ̀ sábọ̀ wọn ò ní jẹ́rìí ọmọ àwọn ò ní pèsè wọn lọ́wọ́ lọ́jọ́ alẹ́ àwọn tó ń fún ẹ lẹ́ẹ̀kúnkún tó ń fún ẹ níbọ̀ tó ń fún ẹ lọ́wọ́ people stealing, stealing children on social media they are on your page you supporting them and some country believe some people are feeding you to be supporting wage war against Nigeria And when you are against people, the Lord will destroy all of you. Those who are supporting you, I said it in English. May Almighty destroy them. Any man that love you, any man, woman that supported you, that support you with evil you are doing to people, the Lord will destroy them. As from now, you will not find peace. àìsàn tí ọgbọ́n ogun máa dàbọ̀ ọmọ yín ìtẹ́ ìfẹ́ láyé ló máa ṣẹlẹ̀ sí yín máa pa owó yẹn pẹ̀lú èké máa pa owó yẹn kúrò wájú mi close the door. Esabot mo dẹwọ́ sílẹ̀ fún àwọn èèyàn sórí ìwọ sórí atakọ́rọ́ wọnú àdó ni kò ní gbọ́ ọmọ inú ẹ̀wọ̀ bẹ̀. Àwọn ìyá sórí pọ́ ti pẹ́ tí ọ̀fọ̀ ti bẹ̀rẹ̀ sí ṣe yín ọ̀fọ̀ máa tún bẹ̀rẹ̀ sí ṣe yín write it down ọ̀fọ̀ ọmọ màbẹ̀ sí ṣẹlẹ̀ nínú ilé ẹ̀ láàrin yín yẹn lé gbogbo yín tẹ́pẹ́ ayé ní ọmọ ewé ewé ò ní jẹ́ fún yín egbò ò ní gbà fún yín pásọ̀ tó tì yẹn lẹ́yìn ó máa jábọ́ ó máa fọ́ kò ní kíje ọdún máa kọ́ bó ṣe kọ́ sọ́ọ̀lù Baba, aláwọ̀ tó bá jẹ́wé fún ẹ ewé ò ní jẹ́ fún mọ́ gbogbo aláwọ̀ ayé tó bá tẹ̀sù tiẹ̀ lẹ́yìn ọ̀run máa kọlù wọn bínú sí wọn ẹ sábà ìbínú ọlọ́run dé sí ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún mo fún ẹ long rope enough is enough of your bullshit kò ní dáa fún yín mà kò ní dáa fún ẹ àṣàbí ọmọ fọyẹ̀kẹ́ kò ní dáa fún ẹ kò ní dáa fún <clears throat> I want to show you. I want you to see. Can you see? Did you see? I'm be looking for the person that you see. It's about the copyright at ló is a fraud. You are a fraudster. You are a terrorist. Any person that supported you, gbogbo àwọn tó ń support Esabod, gbogbo wọn máa gbé ọmọ sí ni lágbára Ẹlẹ́dùmarè gbogbo àwọn tó ń tẹ́wọ́ gbowó lọ́wọ́ ẹ tí wọ́n máa ń jọ́ọ̀pù sókè owó tó fẹ́ra yẹ kọ́ máa lè máa sọ pé ó náìsì láti máa pa àwọn ọmọ ọlọ́mọ ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo wọn máa ṣòfò tọmọtọ wọn máa ṣòfò tírẹ́tírẹ́ ni gbogbo àwọn tó ń jọ́pọ̀ tí wọ́n sọ̀pọ̀tì ẹ openly and secretly olówó ọlọ́rọ̀ ọkùnrin obìnrin èyí tí olówó èyí tí olọ́rọ̀ ọ̀run máa já gbogbo yín bọ́ ẹ máa ṣẹ̀sín ẹ máa ṣẹlẹ́yà fún to God who made me for the whole month for the whole month like this bí mo ṣe máa ṣe ṣáàtì tó yẹn mo lè má mú wọ́n lè má fún mi ní hundred dollar do you, you understand what I mean but with that fifty cents one cent one cent one dollar that they are giving me on my platform I'm not complaining I look for means. I will go and drive to pay my rents. I look for many ways to work to pay my rents. I'm doing it. But if o ti ẹ̀rí alvat lórí platform mi. Ó máa sọ́pọ̀ máa flag ẹ̀. Ó dẹ̀ ló máa bú She abused me the other day when the terrorists of Nigeria when they send my son, they hold my son ransom, hostage. So speak under his abode, and the poor crowd under his abode platform. I didn't do anything. I didn't do anything of reason. She started bullying me. Gbogbo yín pátápátá tẹ́ ń support Esabod láti máa bully mi. Ikú ọmọ lọ́lọ́ máa fi dárí láti ṣé ọmọ ń gbọ́. Wọ́n máa ń sọ ní Canada pé kí má máa dárúkọ ikú ọmọ. Kí má máa sọ pé ọmọ máa ikú ọmọ máa kú lọ. Ìwọ tó fẹ́ kọ́ ọmọ mi kú. Because ní stage tẹ gbógun tì mí dé. Ṣé lè fẹ́ pa mí tọmọtọmọ? Ẹ̀yin dẹ̀ lè máa kú tọmọtọmọ ewu ọ èmi ò ní kú ikú kan bí ò ṣe yíyẹ ní kíyè àánú ọ̀dọ́ tí mo sọ̀rọ̀ ẹ̀ gbogbo yín tó bá ti jẹ́ pẹ̀yìn lẹ́wà nídìí ẹ̀tẹ̀ sponsor lónìí tó bá yẹ pé mo parọ́ mọ́ àánú òjò nǹkan tó ṣe fún mi èpè tí n bá ti ṣe fẹ́ sábọ́ọ̀dù yìí àti gbogbo ọmọ ẹ̀yìn ẹ̀ àti gbogbo pásọ̀ pa kó má mú yín gbogbo yín o àtọ́lórí o àtẹ̀yìn kírímínà tó wà nẹ́jà gbogbo yín tí ẹ bá ní ọwọ́ nínú ọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé mo ń sọ̀rọ̀ mo fi ń bà yín jẹ́ tí ì ṣe nǹkan tẹ́ ṣe fún mi ọmọ ikú ọmọ àánú òjò ò bímọ àánú òjò kò bímọ ṣó ti àgàn ni awáyé wá pò fún ni four one nine ni pásítọ̀ irọ́ ṣó ti yẹ yín boyfriend ọ̀dẹ́lẹ́kẹ̀ tó lóun lọkọ̀ ń gbà yẹn àwọn yóò fò ẹ̀yà wèrè ni àwọn tó ń bu yín ẹ̀ nílẹ̀ lọ́kọjúmọ́ wọn ó máa kọjú mẹ́mi kò ní dáa fún ẹ máa sọ pé àgbà blọ́gà ìyá ẹ̀ ìyá ẹ̀ ló ní Facebook ní adébọ́dẹ̀ lórí Facebook ni you you flag my show every time you every time Auto Success Ola ìwọ ni and you have thousands of accounts that you are blogging that you are you you you scam people tó máa scam àwọn èèyàn tó máa gbowó and upon that you are doing drugs you are doing you are you are, you are doing bad things a lot of activities ló ràn. And nobody supporting because some people are supporting you. Again, that time, you know I said it. Ìwọ ni the one I ayé wò jẹ́ sọ fún ẹ. Àwọn alágbára ayé tó gba àwọn tó fún ẹ lówó náà crash. Gbogbo wọn ni wọn ò lè lọ síwájú mọ́. Ọlọ́run ń bínú sí wọn ìbínú Ọlọ́run wà lórí ìwọ náà. Kò sẹ́ni tó lọ sọ́ndà ẹ tí ọkọ ẹ ò ní ṣègbè. Kò sẹ́ni tó lọ sọ́ndà ẹ jẹ́ sọ kọ́kọ́ fún ẹ. Sori ń gbà yẹn nígbà tí mo wà lórí social media yìí. Bàbá Bùkọ́lá ìfẹ́jọ́ lè bá má tẹ ọwọ́ ayé ìbá má tẹ̀. Ó wá platform ẹ̀. Yes, ó máa wá sọ́ndà platform ẹ̀. I smile that time kò sẹ́ni tó wá sọ́dọ̀ platform táyé ẹ̀ máa remain the same ẹ̀ ní pé tẹ bá pé wá ẹ̀ ní pé lọ ayé yóò ní da? kò ní dáa fún ẹsẹ̀ bọ́ọ̀dù òfò ló máa ṣe òfò ló máa ṣe ẹni bá ń support ẹ láti Amẹ́ríkà máa ṣòfò ẹni bá ń support ẹ láti Canada máa ṣòfò ẹni bá ń support ẹ láti Nàìjíríà kó máa ṣòfò ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó bá support ẹ láti Dublin kí gbogbo máa ṣòfò ọmọ ó yá o ẹ ṣòfò ọmọ tó fò ẹsẹ̀ bọ́ọ̀dù òfò ló máa ṣe Pamani, you are you are copyrighted. You are on social media selling fake app. Ìkẹyìn ló ti tò Let your do, ọdún kẹẹ̀ẹ́dógún ó ti expire. Àwọn ẹ̀ níran. Àwọn tó rà á wọ́n mọ̀ wọn ọ̀rá nǹkan lọ́wọ́ ẹ̀ wọ́n kàn bẹ́ẹ̀ láti máa bully ni. They are sending you the terrorists are paying you money to be terrorizing people for them. Oh, Ó ní sóríire. Àwọn ọmọ ní tíátà tó bá tẹ̀lé ẹlẹ́yin yóò yá ikú òjijì kó gbé wọn pa àwọn ọmọ oníṣẹ́ṣẹ́ tó bá ń spíkì fún tó ń bẹ̀rẹ̀ níṣẹ́ sí mi àti gbogbo iṣẹ́ tó bá ń kíkú gbé wọn pa kárùn kó gbé gbogbo yín lè gbogbo ẹnikẹ́ni ṣàmọ́ pé gbogbo department modernity politician tó bá rán ẹni iṣẹ́ iṣẹ́ ìkà kó gbọ́ ọmọ sí o kó rí kú ọmọ kó o ní sóríire tó kún bọ́ abọ́dẹ òfò ló máa ṣe wọ́n máa flag ẹ̀ dànù ó wá mo níkà nínú mi ò activate ẹ̀ lórí ẹ̀ mo fẹ́ activate ẹ̀ ara ìpè tí mò ń ṣe ìmú activate ẹ̀ fún ẹ̀yìn àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ó wá ṣé ló fẹ́ bà tèmi jẹ́ máa bà tiẹ̀ jẹ́ ìgbà tó bẹ̀rẹ̀ ń jọ́ ọwọ́ mo pa ọlọ́run bá mi pọ̀ mo pọ̀ wọ́dà tiẹ̀ wọ́n nù ẹ̀bí ẹni máa pa ẹ́ this time ìyá ẹ̀ tún ti fẹ́ bẹ̀rẹ̀ kí ni mo wí fún ẹ ìyá ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ ó ní pé gbogbo àwọn ọmọ ẹni ẹ ètò lọ nàìjíríà kò lè wọlé sí Canada mọ́ ó mọ ni kò ní dáa fún ẹ wọn ta lẹgbẹ ẹ ta nìyá làjá ẹ ìwọ ẹlẹ́mìí òkùnkùn tó máa pèrè ẹlẹ́ máa ní ẹ lánàá ńgbà tí mo ti jáde tí mo sọ pé Sunday gbó ó ti jáde ẹlẹ́mìí òkùnkùn ní kílẹ̀ ẹlẹ́mìí kíni ẹ ìwọ tó ń tegungun èèyàn tó ń tàṣọ tó fi ń pe òkú ẹlẹ́mìí kíni ẹ ẹlẹ́mìí gẹ́ṣà tó ń kọ àwọn èèyàn mọ́lẹ́ olórí burúkú oní mental problem kò ní dáa fún ẹ bó ṣe ń dojú ìjà kan ọmọlọ́mọ kó wá dojú ìjà kọ èmi pé platform mi ò ní grow èmi kọ́ mo pa ẹni lẹ́kan èmi kọ́ mo pa lẹ́kan pàtó gbé jáde ńjọ́ yẹn ó rẹ kó máa dùn mí nígbà tó rí ọmọ mi you thought i'm going to be mad when you are playing the voice of my son do you think i'm going to be mad do you think i'm come come out you be paying me you are orí ẹ ti dàrú orí ẹ o mad ó wá mo ti ṣí ẹ sílẹ̀ níbẹ̀ yẹn ó ti ṣí èrè olófo gbogbo àwọn tó bá celebrate lọ́dún yìí ikú burúkú ikú máa gbọ́ ọmọ pa lọ́wọ́ wọn. Ah! ikú máa gbọ́ ọmọ pa lọ́wọ́ wọn ẹ máa lówó ó yàbọ̀ tí ẹ máa gbọ́ ikú kó máa gbọ́ ọmọ pa lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni ikú ọmọ kó dé bá yín bẹ́ẹ̀ ni tọ́wọ́ nílé sọ́ọ̀fù kó dé bá yín kó dé bá ọmọ yín ní dáa fún ẹ you know you, you believe you can want people wàá máa sọ pé you are the boss of boss boss àwọn ta ni kò ní yẹ ẹ́ ò ní jèrè àwọn tó fún ẹ lọ́wọ́ ò ní jèrè group of olórí àwọn gbọmọgbọmọ a máa lóhùn sọ bẹ́ẹ̀ kíní kan máa ṣe kíní kan all the children all the boys all the girls fighting bashing people on social media misbehaving you touch them you teach them you lie that you are not the one that cause problem pé wọ́n kọ́ ló ló bẹ̀rẹ̀ fúlákà lórí social media you are the one you are terrorist for real any country backing you up the law will destroy their system any country onímọ̀ sọ yẹn and i'm very sure Nigeria government ò back bá a kẹ́ for orí burúkú tó ń mi ò lè gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wọn ò lè back here. they cannot back you any country that back you up the Lord will destroy their system the Lord will destroy their finance the Lord will destroy their stronghold their powerhouse the Lord will raise his hand against them ọlọ́run á bínú sí wọn níta fún ẹ olórí burúkú olóṣì tó bá ti gba owó olówó jọ you are call everybody accounts wọ́n máa ní tábàtì mú wàhálà ògo wọn báwo ni wọ́n ṣe ń lògùn èèyàn ṣebí ìwọ òun flag kiri you are teaching children on social media to be bully, to be terrorized to terrorize the boy that is in prison in London is your boy the one that is going to jail that even also they beat every day you are the one that teach that girl anamayowa ọmọ ṣẹ́ share me sọ gbogbo go share to ń ràn ó play lánàá bí tó ti ń ṣépè fọmọ ẹ kò ní dá fún ó ṣe pè fọmọ ẹ níwọ ló kọ́kọ́ máa ń ṣe pè fọmọ lọ́mọ òun náà ṣe pè fọmọ mi rí ìwọ ló kọ ìwọ ló kọ gbogbo wọn ó yẹ kó pa ẹ́ dànù ni ó kọlifáì fún ikú òjijì ikú òjijì ó yẹ kó fi pa ẹ́ dànù kò ní dáa gbogbo àwọn tó ń sọpọ́tì ẹ tó ń fún ẹ lóúnjẹ láti nàìjíríà ọlọ́run kò jẹ́ kíkọ ọmọ máa kú mọ́ wọn lọ́wọ́ ọlọ́run á pọ̀ mọ́ wọn lọ́wọ́ you go after people here in Canada you will be sending people to tell people Until tí ìyá àbàdàn tọwọ́ tẹ̀ ìyá àbàdàn stole two fifty thousand Canadian dollar and he ran to Nigeria and is your PA second in command you are teaching people to be armed robber stealing people's things terrorizing people and some people said they don't want to respect their senior did you teach me did I learn from you who learn ta ló wá school ta ló jẹ́ school ní tó ti ń teach wọn so ní school ni are you the owner of the Facebook are you the one that started Facebook Koninda ní dáa fáwọn support ye. Koninda ní dáa fún wọn gbogbo àwọn tó ń kówó fún ẹ ikú ọmọ náà fi sán ọmọ ò ní pẹ́ sí gbogbo wọn lọ́wọ́ lọ́jọ́ alẹ́ wọn ò ní jẹ́rè anointi orí ẹ yẹn ó flow sori gbogbo àwọn tó tó to tó kó fún ẹ etí òbí mo máa fe mi ẹ̀ di olórí burúkú mo máa pawọ́dà tiẹ̀ ń sìn ó rò pé ó yá ni máa pawọ́dà tiẹ̀ kò ní dáa fún ẹ kò ní dáa fún mọ́mí ẹ̀gàn tó ti kú lọ́rùn kò ní dáa fún gbogbo àwọn ará ilé ẹ̀ lórí burúkú ó lọ sí bó ṣe sọ́ngbà yẹn náà nìyẹn bó ṣe gbé sórí wà fún mi nìyẹn tó ń sọ pé àwọn abọ́dẹ rìn yẹn ò torí newspaper kan tó ń dá sílẹ̀ ńgbà yẹn wọ́n náà wà ní àwọn tó pa Bíọ́lá tó kojọ́ tó kọwọ́pọ̀ ó fẹ́ kí n gbé sórí ìyálà ìyá ẹ̀ ni tó sọ pé tòtòrí pé Abiola ní concord olórí burúkú when you see people this is what your family normally do Onosi, ọmọràn kíran ọmọràn jàgùdà jàgùdà bábọ olè jàgùdà pálí àwọn olè ìjẹ̀bú yẹn náà kì í ṣe gbogbo wọn o tó ń kọ́wọ́ fún ẹ olè ni wọ́n alọ́ba nàìjíríà jẹ òfò lẹ́ máa ṣe papọ̀ ẹ ní jèrè ọmọ ọmọ òní pèsè lọ́wọ́ lọ́jà alẹ́ wọn ni wá ṣe platform ṣé sábọ̀dù ni ò kì í ṣe pè mí ẹ máa pọ̀wọ́pọ̀ ẹ máa lóun lẹ́fẹ̀ẹ́ máa fi búlì come tó bá pí ẹrẹ gbogbo gang tẹ fẹ́ sọ̀kọ̀ yẹn come it is that i no dey care for anything i'm not working under anybody. look at it ṣé ti rí olórí burúkú orí facebook máa ní òun look at it ewé yẹn kò sẹ́ni tó rà o facebook ló ti ń pa owó ó máa pa owó pọ̀ blackmail lórí thirty six million i mean blog yẹn tó máa borúkọ gbogbo àwọn èèyàn jẹ́ olórí burúkú ọmọ àlè olójú dúdú owó tẹrọrìsì ló ń pa wọ́n máa pa ẹ́ láàs ni listen i mean esabod read my list, wọ́n máa pa ẹ́ láàs ni wọ́n máa pa ẹ́ láàs that's why you are speaking for some people that eh, àwọn amẹ́ríkà o wọ́n á lọ sí ìlú kan wọ́n á lọ gbẹ̀yàn tẹ́ ẹ̀ bá ṣe nǹkan burúkú wọn ní lọ gbé bẹ́ẹ̀ wọ́n máa pa ẹ́ láàs ni eh, ah, wọ́n máa pa ẹ́ sábọ̀ wọ́n máa pa ẹ́ láàs ni pípa ni wọ́n máa ń pa terrorism wọ́n máa pa ẹ́ láàsì ni àwọn àwọn Amẹ́ríkà wọ́n máa àwọn United wọ́n máa pa ẹ́ ni you a terrorist for real you are jacking people you blocking people you dey kill the father of my baby you are the first person to come out to announce him before they kill him even when he died you came out to be mocking me the day they beg beat you in the court I was here speaking for you I know you are a mad person I was here speaking for you The father of my baby that you, you are the person working. The two days later, you interview my son and they tell him to be saying sent jargon against me. Òfò ni gbogbo yín máa ṣe. Esabod, nígbà yẹn ṣe bí òun speak fẹ́ mi sí. Kí báwo ní sìn? Olórí burúkú. Ó speak fún Ọ̀ṣínbàjò níbo ló wà? Tá a bá sọ iṣẹ́ tí Ọ̀ṣínbàjò ṣe, àwọn Amẹ́ríkà tó bá jẹ́ pé bí ó ṣe tírìtì president Bọ́lá Ahmed Tinubu ni president Bọ́lá Ahmed Tinubu fẹ́ tírìtì Ọ̀ṣínbàjò ni wọ́n máa ti gbé wọn wọ́n máa lọ pa wọ́n straight ni tó bá jẹ́ tòótọ́ ẹ̀ lẹ́sìn lẹ́sìn ni wọ́n máa ń lọ gbéyàn kan láti kan torí ń tó ṣe ẹ̀ tí gbọ́ ó bẹ́ẹ̀t oníta fún yín kò sẹ́ni tó bá gbógun tì mí máa ṣiṣẹ́ o read my lips ó máa ṣiṣẹ́ you a terrorist for me I'll be here because simply because you want me to Just to say, I will not, I will celebrate you, God forbid. When you busy doing evil to me, I busy saving you when they ngba tó fẹ́ nà ẹ̀pà no ọ̀sìn, tó fẹ́ nà ẹ̀pà ní court. Ó tún ti pé bí pé mo ní bí pé ó tún ti fẹ́ lu ẹ̀ fúnṣẹ́ kan ní tó bá tún ti celebrate ẹ̀ tán. Ó ti tán àti sẹ pé òun yo. jù wọ́n lọ. Olórí burúkú èèyàn. Olùṣàmà ni wọ́n láìkì táwọn olórí burúkú tó ń kó fún ẹ Nàìjíríà tó bá láìkẹ́ wọ́n ṣe gbé wọlé. Tí Wàsíù Àyìndé bá ní agbáko ṣe gbé wọlé ó ti lọ Nàìjíríà. Ọmọ àlè that some people are giving you money to be waging war against to instigate fight in the Nigeria system olórí Buruku, Sunday Igboho tí mo Oh yàrá òun oh lè òun tó oh wò òun ò lè bọ́ kúkú àtìmọ́lẹ̀ ṣe Sunday go my by lunch way. tó fún ẹ seven hundred thousand wáyé kò ní ṣòkùnkùn àtìmọ́lẹ̀ olórí burúkú tó ń tewé tó ń tegbò tó you are ritualist o you are you are a god you are not a christian you are not a money but what wọ́n á tún ti sọ fún ọ táwọn pastor. pásítọ̀ àwọn ọ̀kọ́tì pásítọ̀ tó ń sọ̀bọ̀tẹ̀ wọ́n á tún ti wà máa sọ̀rọ̀ dọ̀rọ̀dọ̀ wàá máa sọ dọ̀ndọ̀n wọ́n máa sọ pé kò ní dáa fáwọn babaláwo kò ní dáa fáwọn eléyìí kò ní dáa fáwọn tọ̀hún ìwọ jẹ́ kí babaláwo gbá ẹ mú face to face tán bá fòògùn nù ẹ bóyá òní pátápọ̀ òní gbé ẹ o ìwọ tó òun mú babaláwo babaláwo ní ẹ òun mú babaláwo òun jẹ́ ewé òun jẹ́ egbò òun tẹ́gungun èèyàn ó tó gungun èkú òun ta pọ́ sí olórí burúkú olóṣì ó lè ní ó lè ó lè olórí burúkú jẹ́ kí n wò ó jẹ́ jẹ́ n fi gbọ́ jẹ́ n fi píṣọ̀ bo ní àwọn píṣọ̀ ọkọ ẹ lọ́wọ́ olófo ìwọ́n mọ̀yàn blọ́ọ̀gì wàá máa ṣépè fáwọn èèyàn wàá máa ṣe yánmayànmá kí ló flag show mi fún kí ló flag mi fún kí ló flag show mi fún kí ló flag page mi fún kí ló flag page mi fún mi ìforúkọ wèrè ẹ orúkọ ẹ ò jáwọ́ àwọn wèrè tó wù ẹ lánàá ó ra crowd ni bó ṣe gba owó masuba owó ńlá tó bẹ tó hànà tó ṣe tó bá kówó sàkáǹtì ẹ torí wọ́n fẹ́ máa lò ẹ́ egéèsì Bọ́lá Tinubu àbí president Bọ́lá Ahmed Tinubu wọ́n ní kó jáde kó máa ṣépè fún wọn olórí burúkú ẹ olòṣì ọmọ àlè ẹ̀yin tẹ́rọ́rìsì olórí burúkú yìí gbogbo àwọn èèyàn téèyàn tó yẹ kéèyàn wò pé èèyàn rẹ láwùjọ àwọn èèyàn burúkú àwọn ló wà nídìí kápá yàn wọ́n máa wọ́n bá ṣe ìkà tán máa point finger níta fún ẹ ẹ ṣàwèrè ẹ ṣàgòrílà gbogbo àwọn tó ń tẹ̀lé tó ń bẹ̀ níṣẹ́ jáde tó ń speak fún ikú ọmọ wọ́n máa rí kú ọmọ àwọn tó bá ti ń fún ẹ lówó tó ń speak fún ẹ wọ́n máa rí kú ọmọ tó bá ti bímọ wọ́n máa gbé wọn sí àwọn tó wà nù tíátà ọlọ́run máa jẹ́ kí ikú burúkú tó ń tẹ̀lé ẹ lẹ́yìn tó dẹ̀ rán ẹ níṣẹ́ jáde ikú burúkú máa gbé wọn pa bẹ́ẹ̀ ni sùn bẹ́ẹ̀ ni ẹ yo bó ṣe jẹ́ nìyẹn gbà kó jẹ́ gbogbo àwọn tó bá ti tẹ̀lé láti sí lọ àjálù àrẹ́lù ìṣẹ̀lẹ̀ burúkú tábàmẹ̀ àwọn tó bá fún lọ́wọ́ àjálù àrẹ́lù tó rówó ẹkún ni wọ́n ń gbà owó gbọmọgbọmọ owó tẹ́rọ́rìsì owó ẹ̀jẹ̀ wọ́n máa sọ̀rọ̀ pé àwọn ọmọ yẹn wọ́n disrespect yẹ wọ́n máa ṣèkà fáwọn ọmọ ọlọ́mọ wọ́n máa sọ pé wọ́n disrespect yẹ ta ni ẹ ta ni yálà já ẹ àwọn tó jù ẹ lọ ìwọ ń bú wọn wàá dárúkọ wọn ṣàkàṣàkàṣàkà tó bá wá sọ̀rọ̀ sí àwọn mata ní àwọn kí ni ẹ̀gàn ọlọ́run alákìsà Facebook sọ mí lóge ìyá òfò ṣé tó pé mo máa ń sọ pé mi ìfẹ́ dá sí ẹ mọ́tò ló máa pa gbogbo àwọn tó ń bẹ ṣe gbogbo àwọn tó ń bẹ ṣeré àwọn tí inú tó máa ń dunú sí ẹ mọ́tò ló máa pa wọ́n inú mi ò dùn sí ẹ rí ó ti pẹ́ tínú mi dùn sí ẹ mọ́ last láyé mo máa ń forgive èèyàn when my spirit cross more than some years you are finished gbọ́ o ti tán gbogbo ègún tó wà ní bíbélì from a to z ló máa jẹ́ tiẹ̀ sábọ̀d àti gbogbo àwọn tó ń tẹ̀lé ẹ lẹ́yìn ègún bíbélì ló máa jẹ́ tiẹ̀ ẹ sábọ̀d àti gbogbo àwọn tó ń tẹ̀lé ẹ lẹ́yìn from Genesis to Revelation ègún tó wà nínú ẹ̀ ó máa jẹ́ tiẹ̀ àti gbogbo àwọn tó tẹ̀lé lẹ́yìn ọmọdé àtàgbà ọkùnrin àtòbìnrin tó ń tẹ̀lé lẹ́yìn tó máa ń pàtẹ́wọ́ fún ẹ tó máa ń dunú sí ẹ ègún tó wà you are buying them you are systematically ó máa ń fẹ́ ra to initiate them to bad thing to be to be doing bad thing for you ó lọ́mọ àwọn yẹn ṣe máa ń padà wá létà láti wá bu ẹ olórí burúkú ọmọ wá sínú ilé mi mo ṣe dáadáa fọmọ yẹn nígbà tó ṣe tó gbé wá sórí facebook oníkọmọ yẹn máa ó sọ ní last time ó lé mi nǹkan ṣe lè mí ṣe ló fẹ́ bá mi kó bẹ́ẹ̀ mi sùn lè mí kò ní dáa fún ẹ kò ní dáa fún gbogbo àwọn ọmọ àwọn tó wọn sátà tó ń speak fún tó ń bẹ iṣẹ́ jáde mọ́tò ló máa jọ pa yín ọmọ mò ní pé sí lọ́wọ́ lọ́jọ́ alẹ́ inú yóò ní dùn pọlísì àtọ òun ṣiṣẹ́ fún kò ní jèrè mọ́ láyé ètò ti jẹ tẹ́lẹ̀ máa bàjẹ́ mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni pọlísì àtọ òun ṣiṣẹ́ fún kò ní jèrè mọ́ láyé ètò ti jẹ kò ní kò ní pẹ́ lọ́wọ́ ẹ̀ mọ́ máa jábọ́ mọ́ lọ́wọ́ ni ọwọ́ kí kádùn kó má yọ kò ṣe nítorí pé ó jẹ́ APC o mo fi mo fi súre fún ẹ lónìí kó yọ dànù lórí burúkú máa ṣe àgbàǹgbà owó olè owó olè a máa gbowó lórí social media a máa lóun lówó are you working you are not working ìgbà tó ò rí tí e, gbogbo platform ẹ ti kú tí wọ́n ti lù panjọ́ sí ọmọ ti bí yẹn ó fún ẹ ní platform kan kó máa lò tó bá ti fún ẹ ní kankan wàá make sure pé tí platform ẹ tí kílẹ̀ bá ti lọ báyìí wàá make sure pé ó wá bà platform mi jẹ́ kí ni mo ṣe fún ẹ wàá máa sọ pé ó máa to pariwo ń fi pé òun òwò lè san ṣé o rò pé owó bíbà iná fi fún mo fi sanwó lé ni owó tí mo gbà ní bọ́tì owó yẹn pọ̀ kò leave it for me ṣé o fẹ́ ṣòfò ọmọ ni again. àwọn ọmọ ẹ ti ṣòfò náà àwọn tó wà lẹ́yìn ẹ̀ ni mo fẹ́ kó ṣòfò this time around kíkú gbé ní mẹ́fà panu wọn ikú máa nu mẹ́fà lójijì ẹni blọọgì fún ẹ yẹn blọọgì ẹ tó máa ń fi voice note sílẹ̀ fún yẹn tó máa ń bẹ̀ níṣẹ́ gbogbo àwọn tó máa ń bẹ̀ níṣẹ́ kó lọ máa flag page àwọn yẹn ikú máa gbé gbogbo wọn pa àrùn máa gbé gbogbo wọn dè àwọn tó ń support ẹ tó lá tó ní wọ́n wà ní kọ́ọ̀tì láyé ah, gbogbo yẹn wọ́n máa dojú ìjà kọra wọn ariwo ò ní jọmọ́ ìwọ ọmọ ní kò sẹ́ni tí kò sẹ́ni tó bá lọ sọ́ndà ẹ̀ tó bá speak fún láyé òde kò ní ó máa rún fún ó máa rún fún ó máa rún fún lórí burúkú. Do you see? Ṣẹ́tírí lórí burúkú. Nigeria government. Nigeria government ẹ̀yin tábò Nigeria kò sílùú tẹ̀sí lè lọ ṣiṣẹ́ ẹ́sàbọ̀dù ó ń ṣiṣẹ́ fáwọn terrorist Nigeria Ben ni mo sọ fún yín àwọn tó ń da ìjọba tó ń da system Nigeria rú wọn sọ fún mi sìnbọ̀ tó ní to tó fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí and lára àwọn tó jẹ́ APC gan wọ́n wà lára àwọn tó ń sponsor ẹ́sàbọ̀dù in fact pastor wà náà àwọn tó ń sponsor Esabod pastor wọ́n wà náà àwọn tó kì í ṣe tí mo dárúkọ yẹn nìkan ló ń sponsor Esabod àwọn tẹ́ẹ̀rù ni wọ́n ń sponsor Esabod other party náà ń sponsor ẹ̀ àwọn ọmọ ní tíátà náà tí wọ́n ń bá ìjọba jà wọ́n ń sponsor ẹ̀ àwọn killers gbogbo àwọn ọmọ kọ̀ọ̀kọ́tìsìm yẹn wọ́n ń sponsor ẹ̀ Esabod máa jáde a máa sọ pé àwọn ẹlẹ́mìí òkùnkùn ìmọ́lẹ̀ lòun ìmọ́lẹ̀ bo ni ẹ kọ́lọ̀ wo ni mọ́lẹ̀ ẹ sáwèrè kọ́lọ̀ wo ni mọ́lẹ̀ ó ṣò látòrí ẹ dé ìsàlẹ̀ àti gbogbo ìwà ikú òkùnkùn ní olórí burúkú ìwọ ni mo àkọ́kọ́ rí tó dàgbà tó máa kọ́kọ́ bí ọmọ òkókó jáde tí wọn ò tí ì ṣépè fún ẹ tó ṣépè fún ọmọ òkókó ìwọ ni aláyé bàjẹ́ ìwọ ló máa pè ìwọlé ló máa ní kó máa dájú èpè fáwọn èèyàn ìwọ ló kọ́kọ́ ṣe kí n tó ṣépè fún ẹ níbí olórí burúkú ẹ ìwọ ló máa ní kó máa pè wọlé kó máa ṣe gbogbo àwọn lọrẹ àwọn ìyá kan wèrè kan gbà yẹn wọ́n ní ó kú mo wá fi ṣe ẹ̀yẹ gbogbo náà ń pè wọlé tó ń jẹ́ pè jẹ́ pè jẹ́ pè fọmọlọ́mọ wọ́n yọ kú yọ kú nígbà tó ń kú nígbà mo fún ọṣẹ ẹ̀yẹ wọ́n ní àti bọ́lá àwọn ọṣẹ wàá yọ dànù ní wàá gbógun tì mí ò ní yọ ò ní pé mọ́ láyé bàjẹ́ lórí burúkú gbogbo àwọn ọmọ yẹn olókọ́ wọn gbogbo àwọn ọmọ yẹn olókọ́ wọn ní gbogbo iṣẹ́ burúkú fún wọn lówó wọn bọ́ máa pa ẹ̀yà sábàdì fáwọn lọ́wọ́ òun ló ṣiṣẹ́ mi gbogbo àkáǹtì alákàǹtì tó divert tó lu àwọn ọmọ Pakistan ẹ sábà work with Indians with Pakistan some people to be diverting people's account yes she's a fraudster she's a terrorist read my lips The masturbator that owns Facebook doesn't disturb, doesn't relate people. Some people using WhatsApp, but mama sọ pé liar. oh liar. moje maso. this is what they do to all the terrorists. They will tell them, be bold, be bold, be bold, be bold. And you have your family, you have your children, you have your wife, you have your girlfriend. You cannot tell them to be bold. They will tell them to go and do bomb blast. Oh burúkú nǹkan tó ń ṣe fóònù yẹn. Àwọn alóhùn ò bẹ̀rù ikú. Ó bẹ̀rù ikú ló wọn ò ní pa ẹ̀ nàṣẹ wọn kàn máa tì ẹ́ mọ́lé lásán ni àwọn tó ń tì mọ́lé ṣe wọn fún wọn lẹ̀ ni kọ́mọ́ títì mọ́lé wọn wọn ò lè lọ èmi bẹ̀bẹ̀ kan fún mi passport mi níbí báyìí ìwọ gba passport dání wọn bí ìyá ẹ mọ́ even Wàsíù tó gbé lọ last time wọn ò lè bí kó gbé lọ mọ́ olórí burúkú àwọn tó ń pààyàn wọ́n ṣe máa yanjú gbogbo àwọn tó máa pa Nàìjíríà lẹ́sàbọ̀dù máa dáhùn sí kan tó pa wọ́n olófò olóṣì onídàá fún fóyè kẹ́ ìyá ẹ̀ kò ní dáa fún fọ́lẹ̀ ìwò ìfọ́ ìyá ẹ̀ last time ó bú mi náà mi sọ̀rọ̀ náà ó bú ìyá mi mi sọ̀rọ̀ náà ó bú tún gbé píṣọ̀ ọmọ mi fídíò ọmọ mi tó gbé tún ní kọ́ máa kọ́ tẹ̀jáde kò ní dáa fún gbogbo àwọn tó ṣiṣẹ́ fún ẹ wọn ò ní dàgbà mọ́ ìyàwó lọ́wọ́ owó tó ń gbà wọn ní dúró ná lágbára Ọlọ́run wọ́n máa ṣiṣẹ́ lòmí ló máa jẹ́ dá fún ẹ. gbogbo ègún tó wà ní bíbélì látòkè dé sàlẹ̀ ó jẹ́ ìpín ìwọ ẹ sábọ̀d àti gbogbo àwọn tó tẹ̀lé ẹ àtàwọn tó ń bẹ̀ níṣẹ́ jáde àtàwọn tó máa ń spíkì fún ò jèrè kí ni mo sọ ò jèrè ó rẹ pé ó jèrè ni wọn máa lọ kiri òun lọ fọ́lìdé you are going you are just trafficking something you are going for holiday even the people working here the responsible people working They work, they go for holiday highest twice in a year. You go every month. You are doing bad thing. Continue. Anybody that stole baby in Nigeria, they be your, your they are your under you. The one that stole money is under you. The one that do trafficking money is under you. The one that do terrorism is under you. Even the one that they are looking for, those one in Nigeria that is killing, you say you are their gang, you are their mother, uh, uh I mean, patron àbí kí ló pè matron dẹ̀ ni patron ṣe patron àbí matron yeah ní tó bá wù kó jẹ́ olórí burúkú bring it I'll flag you olófò jẹ́ mú píṣọ ọkọ ẹ wá ló ṣe gbogbo ọkọ tó fi sílẹ̀ wo jẹ́ kí n sọ fún ẹ wàá máa sọ pé wọ́n gba kálí kí ìjà mi wọ́n gba tẹlifíṣàn mi ìgbà tí ìwà tí ò tó ìgbà tí ò lè rí iná lára ẹ iná ògo mi ẹ ìgbà tí kò lè rí iná lára ẹ tó bá ti fòrùka kàn ẹ báyìí ó lógo wà á ti kú tipẹ́ lórí burúkú gbogbo àwọn tó fẹ́ rí kó káyé wọn bàjẹ́ kó wọn légbò lẹ́sẹ̀ wọ́n máa ní ẹ̀ ìwọ ní ẹnìkan bàbá ẹ̀ one one wàsíù ló pa wàsíù àìdí àtàwọn ọkọ̀ ló pa bàbá ọmọ mi náà òun ló gbẹ̀ lọ nàìjíríà so ó dẹ̀ ń pààyàn kò sí ṣáàṣìrí ẹ̀ ń tú àbí kò tù ṣe ń ṣẹ̀sìn wọ́n ń ṣẹ̀sìn àbí wọ́n ń ṣẹ̀sìn. olórí burúkú Farida èyí tó jí ọmọ gbé ìwọ ló máa speak ìwọ under ẹni ọ̀rẹ́ ẹni wọn all the people disturbing Nigeria the one that contest that didn't win that is doing the terrorism they be your candidate and when they come under you kí ọkọ wọn dédé sá lọ àbí kọkọ wọn kú àbí kí kọkọ ṣe won? olórí burúkú olóṣì oníbàdìlọ́kà. tó bá láìkí ẹ ṣàlẹ́ǹjì ni ó ń gbọ́ lọ sí nàìjíríà ọmọ àlè olófò. both the SARS and send money to them to bully them later were with a woman. mi mọ òyìnbó tẹ̀yìn kan kọ but then star and send money to them to bully them later wèrè woman. òyìnbó tẹ̀yìn kan kọ ẹ sáwọ́ olè. Mm. olórí burúkú ni ẹ olóṣì lọmọ àlè olófò aláyé bàjẹ́ ẹsà mọǹkì ẹsà ọ̀bọ ẹsà gòrí gòrílà lọmọ ọgílì mùtẹtì a máa ní ṣé ṣẹṣẹ báyìí ṣé ó mi àti a competition mi àti ẹ wà lẹ́gbẹ̀ẹ́ ni olórí burúkú ìwọ tó yẹ pé orí Facebook ọpẹ́lọpẹ́ Matuba tí Matuba bá shut down Facebook lónìí kó má sí YouTube ayé ẹ ti bàjẹ́ ayé ó ti bàjẹ́ lórí burúkú wọ́n máa pa ẹ́ láàsì ní terrorist ni ẹ́ pé terrorist I said it with my mouth. The terrorists Nigeria, they are paying you money. They will working for them. Not that they, nobody jealous you. You abused me last week. I saw it. You abused where they they they, they don't talk about mommy wa. But go and check it the your second in command here that you call Calabash, Iya Ibadan that live in uh, Calgary before, that right now in Nigeria. Our children are still here. She got children here, about three of them. They are here and working in Canada. She collected two fifty thousand when she was under you. This is what you teach people to do. Fraud. Scam selling drugs, putting drugs into people's things, giving it to people. You said you are practice. Olórí burúkú. Gbogbo ewé, all things, those nonsense things you have, you put in your shade, in your house for the past 10 years. You said there, there is no expiring date on any herbs. It can spend 40 years. What? In the same shape, You put dog, the dog will be eating things that you sell to people and you call yourself doctor. Native doctor, near ritualist. You said humans be? I mean, you, you said bones of, I mean, of people. enjoy. ìrẹ́ bó ṣe gbórí èèyàn jáde nìyẹn. Kí ló fi ń ṣe wá máa náà ìmọ́lẹ̀? ni. Olórí burúkú, olófò. Ìmọ́lẹ̀ lo lo lo lo lọmọ́rìn mọ́ ẹ lọ́wọ́ lọ mo kọ́ mo rí ogun ogun ìwọ́rógun rí ni ogun àwọn ogun tó jà mí ọlọ́run silence ó rí pé ọlọ́run ṣe silence yẹn ni ọlọ́run silence gbogbo yín ẹgbẹ́ ṣe ń pè pé pé ìwọ orí ní olórí burúkú olómajáde ẹ ẹ kìnìkan kìnìkan wọ́n máa pa ẹ́ láàsì ni ẹ sábọ̀ read my lips I'm not the first person to accuse you all the boys that is frauding they are your boys also you help people if your account i don't know and tó ṣàrùn ẹni iṣẹ́ nigeria government interpol ẹ̀yin ọlọ́pàá nigeria tẹ́ ń ṣiṣẹ́ pẹ̀lú foreign you must do something about esabod esabod is a terrorist and he's been instigate i mean he's been sent to the system of nigeria she has been a problem a lot of she have initiated a lot of people on this social media ìgbà kan náà máa ma ṣe meeting lórí media àwọn kan tó ń ṣògùn owó nàìjíríà wọn lórí facebook náà ti rí wọ́n wà ẹsàbọdù wà wọ́n wà ẹsàbọdù wà náà àwọn tó ń kọ́ wọn ní nǹkan burúkú lórí social media àwọn tó ń ṣe gbọmọgbọmọ tó ń pààyàn ní nàìjíríà nígbà tó ṣe bẹ́ẹ̀dẹ̀ sísì lórí ìbẹ̀yẹn ló sọ pé ló sọ ní láìsà àti pé òun fẹ́ join ẹgbẹ́ ẹgbẹ́ court wo lóun fẹ́ join one courtism like that ó lóun fẹ́ join ẹgbẹ́ ògbónikọ́ni àbí kíníkan ló lóun fẹ́ join ó tún lóun fẹ́ join kíníkan o torí òun fẹ́ gbà òun òun nínú lórí facebook ń bí tó bá ṣe pé àwọn pásítọ̀ kan gbéṣẹ́ fún wọn máa rẹ́rìn lábẹ́ a máa lóun àpúrúfù pásítọ̀ kan kò sí pásítọ̀ tó bá ti àpúrúfù tínú ẹ inú ẹ máa padà rán papọ̀ ni kì í dẹ̀ ń ṣe bíi ti wòlíì Elijah ó máa padà di wèrè ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run máa padà kọ́ bó ṣe kọ sọ́ọ̀lù ni àmì òróyò orí ẹ̀dá bẹ́ẹ̀ máa gbẹ dànù ẹ́sà bọ́ọ̀dù ó ti ṣi èrè mọ́tìlẹ̀ òfò ni ó máa ṣe Mark Suba ni àbí ìwọ ni mo kọ lẹ́ẹ̀kan yẹn náà sí wọ́n bẹ́ẹ̀ wọ́n ti flag fídíò yẹn náà a máa ṣe a máa ṣe àwọn speak fáwọn èèyàn olórí burúkú blackmailer you a terrorist lánàá ó ń sọ̀rọ̀ Bísí ó ń sọ̀rọ̀ ẹnìkan ó ń sọ̀rọ̀ Lizzy ó ní Lizzy Anjorin is a terrorist Esabod ẹ terrorist nìyẹn Esabod kò sí gbogbo àwọn terrorist tó ń lọ sàbísà tó ń pa wọ́n dànù ní gbogbo bí family ẹ̀ ni wọ́n wọ́n mọ̀ ẹ́ rí o mọ̀ wọ́n rí. ìgbà tí mo kọ́kọ́ sọ wọ́n mọ̀ ẹ́ rí lórí burúkú kókó ṣe gbogbo olóṣì ara tọ́kì gbogbo ìwà burúkú ló kún ọwọ́ ẹ̀ kó tún lọ ṣàṣẹ́wó ń tọ́kì á tún lọ á tún lọ máa ṣe ní tọ́kì olófo you teach ìwọ ló kọ́ gbogbo àwọn ọmọ nàìjíríà àwọn ọmọ yorùbá yorùbá yẹn ìwọ ló kọ́ gbogbo wọn níṣẹ́ burúkú ìwọ ló ń ló ló ń ṣe nǹkan ló ń kọ́ wọn níkan burúkú. ó sọ níjọ́ yẹn ó bú mi mo mi ìṣe ẹ̀ sì jáde fún ẹ gan i just look at you pé mi ò fẹ́ jáde fún wèrè ẹ because o máa ń fẹ́ tán máa bá engage kò ní dáa fún ẹ òfò ló máa ṣe ọjọ́ bẹ́ẹ̀ di ẹ̀yìn òfò ní èpè ní máa ṣe fún ẹ gbogbo àwọn tó bá ti wá gbogbo ẹnìbọn tó bá ti wá celebrate ẹ̀gọ́ tó bá jẹ́ ara nàìjíríà máa dì pẹ̀lú wọn bet me wọ́n dẹ̀ máa níṣòro nàìjíríà bet me ó dẹ̀ lè ṣe wọn ò lè ṣe kọ̀ọ̀kan fún mi bímọ. bet me mo ṣe bẹ́ẹ̀dẹ̀ mí gbogbo yín tọ́mọ mi bá ṣe nǹkan ẹ má máa gbógun tì mí ni kò ní dáa fún ẹ orí burúkú ló máa bá ẹ tòkun bọ̀ ò ní jèrè láyé mọ́ gbogbo ẹ̀ tó jẹ́ ọmọ máa sákiri ni ilé ẹ̀ máa jìnà ọmọ máa jìnà ọmọ máa jẹun jìnà síbi àwòrán ẹni ilé ilé tó bí ẹ gógó ò ní wọbẹ̀ mọ́ ilé àjòjì ni ìyá ẹ̀ kú sí wọ́n sun ìyá ẹ̀ níná ni ikú ikú burúkú ló máa kú ẹyẹ ojú ọ̀run ló máa jẹ ló máa jẹ gbogbo ẹ ló máa jẹ mọ́ abófòrè ọmọ àlè játijàti látọdún mi ò dá sí ẹ mi ò tá sí ẹ wàá bú mi ò ìbú mi last week títí tí wàá máa believe when you can abuse everybody and I look at you when you abuse me you go for my platform every time and you be saying that you will soon be crying for money ṣé o ti fún mi lọ́wọ́ rí ni ṣé mo tọrọ owó lọ́wọ́ ẹ rí ni àwọn tí mo tọ́ gbowó lọ́wọ́ mi ti fún ẹ lọ́wọ́ rí nàá àwọn tó jà mí ló lè fún ẹ lọ́wọ́ rí làá. ọmọ ẹ ò ní gbádùn ò ní jèrè ọlọ́run ò ní bò ẹ́ láṣìírí tó kú mọ̀ àti wọ́n gba àwọn tó tẹ̀lé lẹ́yìn àti wọ́n gba àwọn tó yìn ẹ́ àwọn tó pẹ́ lé ọ̀run máa yẹyẹ wọn ẹlẹ́dàá gbogbo abiyamọ máa kàn wọ́n ní àbùkù ọlọ́run máa já wọn sí ìwòwò pọlitíyà tó bá tún sọ owó fún ẹ kò ní tẹ́gbẹ́ mọ́ kò ní rọ́wọ́ mú àpadà sí burúkú máa dé báyé ẹ̀ pásọ̀ tó sọ̀pọ̀tì ẹ̀ ọ̀run máa gbé òróró orí ẹ̀ ó máa gbẹ dànù bí ọgígí bí bí igi ọ̀pọ̀tọ́ ọlọ́run máa kọ́ bó ṣe kọ sọ́ọ̀lù ohun ẹnu ẹ máa rùn sí ọlọ́run gbogbo àwọn ọmọ tó tẹ̀lé lẹ́yìn tí wọ́n ń burúkú fún ẹ wọ́n bá máa jábọ́ fọ́ ogolo máa ṣí pọ̀pọ́ kì í máa jábọ́ wọ́n máa jábọ́ fọ́ ni lójú ìyá wọn ọmọ ò ní pẹ́ sí yín lọ́wọ́ o ẹ ní pẹ́ sọ́wọ́ ìyá yín gbogbo ẹ̀yin ọmọ òsì tí ẹ ti darapọ̀ mọ́ ẹgbẹ́ burúkú tẹ́ ń fi èèyàn ṣe tutù tẹ́ ń hẹ́ẹ̀lì ẹ́sà bọ́ọ̀dù ah, inú yóò ní dùn ọkàn yóò ní balẹ̀ mo fi ọjọ́ yìí ó tún di ọdún mẹ́rin kí twenty nine days yìí kó tó wá ní February ah, kó tó di ìwòye ọdún mẹ́rin ah, ìgbọ̀rọ̀ lálálẹ́ yìí o ìgbọ̀rọ̀ lálálẹ́ yìí o gbogbo ẹ̀yin tí Esabod ń lò àti Esabod àtẹ̀yìn yóò fò tẹ́ mọ tọ́jú ọmọ tí ń sábẹ́ tẹ́ mọ pa ọmọ lọ́mọ ọmọ yóò ní pẹ́ sọ́wọ́ yín o ikú ọ̀rọ̀ ikú gbogbo ọ̀rọ̀ lẹ́ máa máa kú bó ṣe máa jẹ́ nìyẹn pọ́ olórí burúkú olóṣìwùmá ọ̀bọ ọ̀bọ olè thief if there is no Facebook your life is finished. I'm not getting money on the social media, but I seem, you know, I pay my rents. That day, last week, about a week ago, she said, very soon will be crying for money because now, oṣù tí fẹ́ parí mi ò sọ pé, ah, I want to pay my rent, oh, I want to pay my rent, oh. She want me to be stressing every time. Ṣọ̀pọ̀nà gbogbo yín pátá, owó tẹ́ kójọ yẹn, tẹ́ jí kó yẹn, gbogbo nǹkan tẹ́ jí kó yẹn, ikú ọmọ lẹ́ máa fi, lẹ́ máa fi, lọ́lọ́ máa fi san fún mi padà. Ẹ má àwọn tó support ẹ sábọọdù yẹn tẹ ń fún ẹ sábọọdù tẹ sábọọdù speak fún yẹn ikú ọmọ ó yá ẹgbà kú ọmọ ikú ọmọ ọlọ́run ìjọba mi fi kọ ọmọ táwọn ikú ọmọ kẹsòfò tọmọtọmọ tọmọ tọmọ ní kẹ parẹ́ dànù. Ah, ah. kí ló dé ogún mi níyọ̀ yẹn normally ó yẹ kí n flag show yẹn náà mo lè wọ show ẹ tó o bá sọ fún mi pé o block mi mo lè open another Facebook kí n flag ẹ dànù ṣé mo flag ẹ wàá bú mi ó fi mí pawó pawó títí lórí social media ṣe bá alákìísà ni ẹ kí tó débí alákìísà ni ẹ nà kí tó wá sórí Facebook alákìísà ni ẹ nà alákìísà ó dẹ̀ mọyàn tán mo blọ́ọ̀gì àánú òjò mo gbé òṣìbàjò pẹ̀lú ẹ̀mí tó ti lọ embrace lára kejì ṣe báwo ló gbé tán fẹ̀rẹ̀ sí fún ẹ lówó ṣe báwo ló gbé ṣé ò dẹ̀ jẹ́ kí gbogbo wọn ṣiṣẹ́ ṣé wọn ò ṣiṣẹ́ Ọ̀ṣínbàjò ṣiṣẹ́ ó ṣiṣẹ́ bóyá ọmọ ó ṣiṣẹ́ tí ó bá jẹ́ pé wọn ò fi ṣàwó ni tó bá jẹ́ ìwà tó wù sí president Bọ́lá Ahmed Tinubu náà fẹ́ wù padà fún wọn ti máa kó àkọ́bù sí lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò ní ilẹ̀ òdẹ̀ tí ṣù ilẹ̀ òtí ṣù bẹ́ẹ̀ mo sọ fún yín ilẹ̀ òtí ṣù o. olórí burúkú wọ́n máa máa sọ síìdì wọn sí ilẹ̀ gbígbẹ ni wọ́n máa láàyè wọn fẹ́ da wọ́n máa láàríwó wà ó ti dó wọ́n ti prepare báyìí a la la la la. lálálálálá a máa sọ lálálálálá a la la la àwọn terrorists a máa sanwó fún tòbí kọ́ bá ní sọ wọ́n máa jẹ́ kí àwọn kọ̀ọ̀kan kó má bàa glẹ́sì àwọn èèyàn ẹnìtì tó bá ṣẹlẹ̀ tó dáa ní nàìjíríà wọn ò ní sọ ò ní sọ wọn ò ní sọ ọ̀kọ̀ọ̀kan tó bá dáa wọn máa fún lówó a máa bá ti orí àwọn èèyàn jẹ a máa go after people children a máa lóun lẹ́nu masuba ṣé masuba ni kò dá masu kò fi facebook sílẹ̀ pé kó máa fi pààyàn the masuba that created this facebook doesn't say they should be killing people on the facebook you are clear on facebook what are you doing about? about esabod esabod esawere about masuba and Nigeria American government and Canada government what is the about doing on social media why is it being favoured when it's killing he's, he has killed a lot of people he, she, she's, she's a killer for me supporting those rituals they do in Nigeria, she coach a lot of people. It's not, it's not because, because it's not doing it to your system. We should support, nobody should support Esabod. Esabod is evil. She's evil. I said something yesterday. I said that she actually, she wanted to coach I mean, she want to, you know, systematically draw that, pay attention, I mean, draw the attention of that lady to herself to celebrate her on the day of her birthday. You understand what I mean? And I call attention of that lady. She got angry. That's why she came to flag my show. I wasn't even putting her name because name orúkọ ẹ̀yẹn sábà ló ti cover us. Orúkọ ẹ̀yẹn orúkọ èṣù ni. Orúkọ tí èṣù gbọ́ tó dunnú. Lórúkọ Jésù lè kú bọ̀ lórúkọ tiẹ̀ tẹ́sù bá gbọ́ báyìí ó máa ń jọ pọ̀pọ̀ ní òkùnkùn dá bírímù tó bá gbọ́ pé òkùnkùn bírímù bírímù ò ní ẹ́ ìgbà tó bá jáde tó bá lóun bá wọn àjẹ́ òun bọ̀ wọn sóyin oyin tó jẹ́ ló ń bú ara wọn ní ẹ́ in fact kúrò níkù wọn wicked wọn ni wọ́n jẹ́ tó máa rí ọmọ ọlọ́mọ tínú ẹ̀ ò dùn rẹ̀ ó rí ọmọ ọlọ́mọ rí kínú ẹ̀ dùn wọ́n bá pe àwọn àjẹ́ gan gidi wọ́n máa jẹ́ wọn dáhùn ìwọ tó bá rọmọ ọlọ́mọ báyìí kí wọ́n fẹ́ pa wọ́n jẹ kí wọ́n rìn wọ́n gbó bí ọmọ ẹ ṣe rìn wọ́n gbó ló máa fẹ́ máa fẹ́ kí ọkọ ọlọ́kọ kó légbò tó ti yé òun ló máa fẹ́ ṣe burúkú burúkú ni wọ́n ń lò ẹ̀ fún olórí burúkú the darkest woman. òfò lẹ́ máa ṣe Esabod reported name Esabod see why did you report my name did I use your name I call your name and you call my name my name also is register. my name Otobola is register. you flag it why do you make yourself important on social media why do you make yourself so important so strong go and walk. ẹgbẹ́ ń ṣiṣẹ́ kúrò lọ gba ṣọ́ọ̀bù síta kó máa tẹwé kúrò lọ gba ṣọ́ọ̀bù síta kó kó jápùjọ lọ gba ṣọ́ọ̀bù kó kó kó sì lọ kó ẹrù tí wọn bá ní máa wù àwọn èèyàn ò mọ̀ pé let me tell you àwọn ará ìlú yẹn they are not let me tell you now you see Dublin you decide. yes about i'm telling them i'm saying it authoritatively now they are weak they are not as active like my Canada like Canada system like Canada government like Canada detective they are not active they are not active like America if they you are in America or you are in Canada That's your bullshit. You cannot do it. You sell drugs. You sell bad things. You practice bad things in the system of Dublin and the government of Irish. They are looking at you. They are flop. I said this with my mouth. One of the BRD, you have never spoken about Irish governments and the system once. And that is why anytime you want to do some things at time, you go out of Dublin to Turkey. From Turkey to Dublin. And you do many things, many firearm coming from Turkey to Nigeria. I said they should be searching you. You do many bad things against Nigeria system and you reside in, uh, in Dublin. Ewé tó kó sínú ilé wọ̀nyẹn, àwọn ewé Buruku? ewékewé ewé òṣì expiring aways those things have been there the challenge of recent that look at them that things you are giving to people to eat have been there for the past I came to meet those things there oh there are kun you said that it's not expire it cannot expire any herb you are selling it cannot expire they use herb They use them for drugs. Drug has expiring date. Why would your own be expired? You just use that to camouflage to people that you have something to sell. You are using that to camouflage to people that you have actually have something to sell. You are doing something, but you are not doing anything. Esabod, you only killing people, they only pay you. Those who stealing people, children in Nigeria, you speaking for them, defending them on social media. They are your clients. They are part of people sending money to you. And I tell you, present to fight them. Ṣé irọ́ ni, gbọ́mọgbọ́mọ, kunjaye. Yesterday, you are now calling somebody. I saw your video. You are now calling somebody terrorist, terror, terrorist. Orúkọ ẹ nìyẹn, It's your nickname. It's your, it's your logo. Everybody, the whole one, wọ́n máa pa ẹ́ lásìí. I challenge your country, that country you reside, Dublin. Their police are weak. They are not active like the Canada police. They are not active like American police. Yes. I don't think, to me, oh, I don't believe anybody can be doing that nonsense in any system of somebody. And they'll be looking at the person and you be saying that they have tried me. They have tried me. Many times you bring out a lot of money cash and what you are selling is by the you say you are selling on the it I mean website the website they we pay to the accounts isn't it but you will bring a lot of cash like this on the social media of reason we don't know what happened where maybe they, they actually investigate we don't know you stop doing that you bring a lot of cash like this and I ask you all things you are selling you, are, you don't have any shop nobody coming to your house to buy those things You said you only sell on the on the website. And where did you get the money that you having cash, cash like that? You always go with cash. And it's not 10,000. You go with big cash, with cash. Where did you get it? What do you sell? You are dealing with, you are doing some things that is not right. Let me tell you, if I have one dollar, twenty dollar, all my accounts in Canada, they know everything. Also, the same thing happened to everybody in America. It happened to everybody in Canada also. Why is it you? What, what is it? Oh, lè ní ẹ ọwọ́ ẹ ò mọ́ ayé ẹ flag is show mi mọ́ wọ́n máa pa last last ni èpè tí máa chef fún ẹ rèé àti bẹ̀rẹ̀ látẹ̀lé lọ chef ṣe seven days wá rí ọwọ́ ọwọ́ náà wá Why do you lára ẹ padà wọ́n máa nà ẹ́ pa ni tí wọ́n bá nà ẹ́ nísìn àbí tí kọ̀ọ̀kan bá ṣẹlẹ̀ sí ni ó pé mi lè speak fún ẹ mọ́ I hate you like shit lórí burúkú saying that very soon you are going to be crying out for, for renting for your accommodation you are going to be crying you want me to be crying every day what did I do wrong àwọn tó jà mí lólè ó máa sọ pé one night stand àwọn one night stand mi ó lè lọ bá àwọn wọn lè sanwó fún ẹ one night stand yẹ àtàwọn bàbá ọmọ ẹ wọn ò lè fún wọn kọ́bọ̀ ṣì ń gbá ò jáde lọ́wọ́ wọn bàbá ọmọ mi wọ́n jalè lọ́wọ́ ẹ̀ títí ó fi kú ni wọ́n jà lólè wọ́n tún jẹ̀mí lólè wọ́n ò rí kankan jí lára ẹ̀ tiwọ́ kó jalè olólè lórí burúkú olófo a máa ṣó ilé wèrè ilé ìdọ̀tí ilé wèrè ilé ìdọ̀tí owó tó yẹ pé owó olè owó owó owó drug owó owó gbọ́mọgbọ́mọ owó tó máa bá wọn lọ já owó drug owó tó ń sẹ́ni láti Amẹ́ríkà ṣó ò bá kíní ṣiṣẹ́ kí lorúkọ bọ̀bọ̀ tó ń mú sí amẹ́ríkà yìí ṣó ò bá ń jáwọ́ ń gbà yẹn gbogbo àwọn all those boys that they arrested in America ṣé wọn kì í send owó fún ẹ they send money to to to people to i mean to some places for for you to gather me to go get the money for them are you not helping the fraudster to get money is that not what you do for living Olori burúkú you do it part of your system also what you do and that's why some people say they love you they love you they love you they, they don't love you they just you are just doing bad business together Nigeria love anybody. Anybody Nigeria that they say, Kotonu, anybody, anybody showing you love. If tó bá lọ dé sí drug. Ikú tọdún tó lọ ban that drug in one time ńbẹ̀. And it also yẹn tó ní influence any ni ní Nigeria. Drug in iṣẹ́ drug in ń ṣe. Quote me. Either kan ṣe drug or kan ṣe fraud you go to Turkey now because you go to Turkey to help people to láti máa lọ gbowó American government everybody normally go to many country telling you that you go for holiday all the time she's working with the fraudsters those who steal people's money okay she go to that country to help them to collect those money you know to traffic the money and she be telling you that she's a business woman She said houses and they said sell the apps also. It's a lie. She used that business to camouflage working with the fraudsters and those money launderer for real and the drop pushers for real. I don't blackmail. I don't lie. That is the truth. I live her. I believe people, a lot of investigation may be going on that next I don't want to be talking about her again because a lot of people said maybe they are jealous of her. I'm not jealous of her. But you can see now, she come to my platform all the time. Every time they flag my, my platform, taking away my monetization, she's the one doing that to me. And this is one I just show you now. The last one was my, the, the other my, the other on my Facebook, Auto Successola. She's also the one that flagged it. And she normally boasts that she's going to be flagging my page. With support of some people. Nigeria government, Dublin, Canada, America, Esabod Nitsu. It's not about fight. I'm not part of their fracas. They've been in fighting for like 10 years before I, I came on social media. And I came to report, I mean, to deposit and to report the people who dealt with me, my country. And the moment she realized that those people are big, they are actually, okay, she can gain a lot of things from, from them. She took the matter on over herself and they pay her, even part of them, they sponsor her to Nigeria. Let me show you. I reported this case long time ago. Tolu Animi. Jesse Tofumi. Tolu me. Tolu. Sarah, ìwé kìíní yẹn kọ́, ìwé tí mo fi ṣe kìíní yẹn kọ́, mo fi àwọn kẹ́sì kìíní yẹn fà ní kò sí lórí tébù. Ok. I will return it. Mo fẹ́ lọ ṣiṣẹ́ nsìn kò jẹ́ kí n ṣiṣẹ́. mo ti kó ṣiṣẹ́ sí tí mo fẹ́ lọ kí n máa lọ ṣiṣẹ́ olórí burúkú ẹ̀ wọ́n wọ́n ṣe ìtàn fún mi yẹn ó kò tuntun rí mẹ́ẹ̀ ó kò tó ti lọ yọ́. Tolu please give me water jàre. I reported this case to Canadian government five years ago. This case to Canadian government, police, Canadian police, five years ago. When Esabod said she's coming to Canada, she have done anything against my life. I'm saying this. You understand? I forget about her for a long time. But she go after me. She flagged my page. She disturbed me. She interrupted me. Even here in Canada, Before that one was stopped, one of our, um, I mean, a girl was, was stopped in Nigeria. That one that stole $250,000 here and run to Nigeria. Second in command of Esabod that live in Calgary. They busy sending people around me. Whatever we do, just the way I the reported of recent, they go after my daughter bomber to bomber. I don't know. And she promised that she know she's connected all over the world. She have a lot of terrorist boys and, and me people abroad, all over. And those people, I'm telling you, they are not good people. They may be fronting money. They may be telling you that they are rich, they are okay. They are not doing good things. They are not doing legitimate business. They are into one crook business or the other. I'm not doing this for a long time now. Stop talking about this woman. She go after me. Bomba to bomba, when she abused me, I just ignore. I leave her. After leaving her last week, she abused me. She did a show for me. And I just ignored her. I didn't say anything about her. She came back today again because I was calling somebody. Because I know, I realized that that lady, they be in, in, in trouble. They be fighting together. And she have used that lady also against me many times. And she used people like that quickly. And when she go around looking for favor, trying to systematically dash give some people money to initiate them to send them an error. This is what somebody is doing. And I call that person to order. Now remember what this Esabod have done to people and done to you as well. Anytime Esabod wants to celebrate birthday, she started looking for people, started going around, giving money for people to celebrate her. And after that, she, she's coming back to fight all the, those people. And she boasts that she have a people, a lot of people in abroad. Um, really, part of the person she have here, although they fought today, because that one was hook in Nigeria. She was top, I don't know, in Nigeria. But she hold, she she she borrowed, she loaned, she got the money here, two fifty thousand. Says about second in command. That that would normally go for me. It's bomber to bomber. She's also part of the this claim that I reported there. You can see. They are criminal. Esabod, please. Esabod is a criminal for real. It's not a joke. But because some people are using her, they are using her for many things, so they're supporting her. So whatever they tell you how to do, that's what she come out today. She tell you, she can even say to you after doing many bad things to you she come and tell you she can even tell you to she sorry or come and give you some she came to my, my platform the other time also to give me some bullshit stuff last year exactly last year like this last last year I refuse to celebrate her who is she she's a criminal nobody jealous her and I don't go for her for just for no reason and I don't go for her because people pay me to go for out somebody I'm not person like that It's about go for, after people to destroy people's progress, to tell the whole world that she she she says she's a legion, she's a leader. She wants to hold some people ransom. And when she she wants you to do something for her, you refuse. She go after you bomber to bomber. She go after my page, all my page. I never mention her name of recent. Even when I want to say something, I don't mention her name. I only talk to that lady. And this is the show I did. And nobody even comments on that the show. On that alone, is that not enough for you, Esabod? When I finish my chat, you flag it. Seven people will like my page. And then you'll be saying that nobody even love her. Share what no one wọ́n love yẹn but àwọn tó love yẹn wọ́n máa ikú òjijì náà máa Very soon, woman, máa ìbọn máa àṣìṣe ìbọn máa pa wọ́n money, you could náà máa kú. Bẹ́ẹ̀ ni mo sọ kò ní dáa fún ẹ kò ní dáa fún àwọn tó support ẹ youtube bye for now the batteries i think the batteries is, is full so i want to be going now see. Tolu ó dà pé bá tí ilé ti lọlẹ̀ ó ti ti kú ti YouTube yẹn yes yes. the charger is there ó yá kọjá mi abáyé máa fẹ́ bojú yẹn. Yeah? You bring it out? Yeah. All right. Okay. See? They just my because only Alberts lórí platform ni o. And last time About a week ago, she said, you are going to be crying very soon for money. Why will you, you want me to be crying for money all the time? Ọmọ ẹ̀ ọmọ ẹ̀ máa rìn wọ gbókú ni. Ẹkún egbére lọmọ ọmọ ẹ̀ máa sunkún kú ni. Gbogbo àwọn tó tẹ̀lé lẹ́yìn tó ń nán láìka àtàwọn tó fẹ́ lówó. Ẹkún ló máa gbẹ̀yìn gbogbo wọn. Egbére máa ń sunkún kú ni gbogbo ẹ̀ máa sunkún kú Esabod àti gbogbo àwọn elégbè ẹ̀ àti gbogbo àwọn tó tẹ̀lé lẹ́yìn àti gbogbo àwọn tó ń fowó rà tó ń bẹ́mọ ẹyẹ wọn ò nọ́mọ̀ ní pẹ́sùn lọ́jọ́ lọ́jọ́ lọ́jọ́ alẹ́ wọn ò ní lákòjọ rere inú wọn ò ní dùn ọ̀run máa fọgbọ́n sẹ́yìn ikú òjijì lọ́lọ́ máa máa fi ikú àìtọ́jọ́ lọ́lọ́ máa máa fi ṣe ó máa máa fi ṣe bónọ́ọ̀sì fún yín ikú àìtọ́jọ́ ikú péwúpéwúpéwú bẹ́ẹ̀ ni ikú tí kò ní notify yín orí lè má fọ yín ẹ̀dán lè má dùn yín ọlọ́run fi notify ló máa máa fún yín lórí burúkú olùṣì àgbà òfò rádaràda ọmọ àlè fámìlì wọn náà ń jọ ẹ lọ́hùn wọ́n sọ gbogbo ọ̀rọ̀ ilẹ̀kùn olófo bẹ́ẹ̀ ṣe ń destroy àwọn èèyàn èmi ò kì í ṣe abẹ́òkúta o Oǹdó lè mí èmi ò ṣe abẹ́òkúta o Ìbàdàn lè destroy abẹ́òkúta ó lè destroy Ìjẹ̀bú owó lè ẹ̀ lè destroy mi o olórí burúkú ọmọ àlè aláyé bàjẹ́ ó ní sóríire inú ẹ̀ ò ní dùn kí láǹfààní owó òṣì ló ní owó tó jẹ́ pórí Facebook ló sọ ẹ́ doge olóòórùn játijàti. ọmọ ẹgbẹ́ wà nàìjíríà náà wọ́n máa lọ jó wọ́n wọ̀ṣọ owó òdìbò ṣe máa ń rìn ni kí ló wọ̀ náà kò kò fìtì ẹ. nítorí kó máa bàá máa mú mi bí kinní kò ní dáa ó ní gbogbo wọn ni wọ́n gba àwọn ìyàwó wá sí ìtò speak fún orí wọn ni wọ́n ń lọ ni yọkú ni yọ lọ bó o bá lọ kó yọkú kó kú kó jìjì dànù. Let me show you my, my page. For the past days, maybe there's any name that Boyo Maria máa rí Esabod ń bẹ̀. Ṣé o máa rí Esabod? Jẹ́ ìṣó Page mi lélẹ̀. And this is where I normally start from. Do you see? sori kò síbi kọ̀kọ̀ ní Auto Bola go and check Auto Bola maybe o máa rí ibi tí mo ti kọ ẹ́ sábọ́ọ̀dù ní of recent kò sí orúkọ ẹ̀rùn òórùn ayé ẹ̀rùn mi láìkẹ́ kò sóre tán lè ṣe fún ẹ tán báyìí tó bá dijọ́ tẹ́ni yẹn bá níṣòro ó máa sọ pé ó tán ni olórí burúkú wọ̀dẹ̀ ló kọ̀ọ̀sẹ̀ wọ́n máa nà ẹ́ pa ikú olóòlù máa kú ẹ́ sábọ́ọ̀dù terrorist ni ẹ́ ìwọ ń pe Lizzy ní terrorist kí ni wọ́ ó pè ní terrorist lánàá kí ni wọ́ olè jàgùdà bàbá olè olórí burúkú àwọn ọmọ tó ń gbé mọ́ra àwọn ọmọ celebrate tó ń gbé mọ́ra mo fi wọ́n boost page náà ni ṣó gùdù ni kò sẹ́ni tó wá sábẹ́ ẹ̀ tí nǹkan burúkú ò ní ṣe wípé kọ́kọ́ sá lọ kíyàwó sá lọ káyé wọn bàjẹ́ kí wọ́n dìbò kan má wọlé kó fèlè láyé lọ sọ́run. Bye for now.